الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن حذيفة رضي الله عنه حذيفة ابن اليمان رضي الله عنه ما وقاوى صحابة النبوة محمد صلى الله عليه وسلم مساء عليكم نور فمبواه قال قال رسول الله صلى الله عليه وسلم olójúṣe ọlọ́run kí ìkẹ́ àtọ̀nà ọlọ́run máa bá a sọ báyìí fún wa pé la yadkhulul jannata nàmà gbogbo ẹni tó bá kúndùn òfófó kò ní wà lìjánà o nàmà ìdí ń ṣe òfófó ọgbọ́n ti ọ̀tún òwúfó sí i yọ gbọ́ tó sì náà yọ lọ rò fún ọ̀tún ṣe àṣekéṣe wà tó yẹ ká bá lọ́wọ́ ìwọ mùsùlùmí o la yadkhulul jannata namam olófòfò ní wọ àlùjánnà o muttafaqun alayhi al-imam al-bukhari al-imam muslim àlejòjì ní gba àdéhùn yìí عن ابن عباس رضي الله عنهما ọ̀gá wa abdullahi bin abbas nọmba yọnúṣà tó wọn àti bàbá rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam. أن النبي صلى الله عليه وسلم مر بقبرين قال النبي لنجو كان ọba kọjá orí sàárè méjì tí wọ́n sin òkú sí. فقال إنهما ليعذبان wà máa yọ azabani fi kabir ṣe ànábì lọ ráwọn tí ń bẹ nu sàárè méjèèjì yìí wọn jẹ wọn yà lọ́wọ́ o inú ìyà ni wọn wà o Ọlọ́run fi hàn ànábì bẹ́ẹ̀ sallallahu sallam ètò wa jẹ kàyéfì ànábì ni wà máa yọ azabani fi kabir ṣe èyí tí wọn sì ń jẹ wọn yà sí kì tó lé o ànábì ló lé o ìdí wọn ń torí ẹ jí àti ní sàárè yìí lágbára wọn ká ní o èsì ń tó lé o wàmá yọ azàbá ni fi kabir bala innahu kabir bó ti wá fúyẹ́ tó tó yọ agbára wọn ká yìí bala innahu kabir àmọ́ lọ́dọ̀ Ọlọ́run nǹkan tó tóbi ni ẹsẹ̀ ńláńlá ni lọ́dọ̀ Ọlọ́run ntí àwọn ọkà ntí ọ̀nà wọn ní nǹkan kan láti ṣe àbí láti gbé jùlẹ̀ ni àmọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni o òun ló fi jẹ́ ọjẹ́ pé kọ́dà wọ́n ń jẹ wọ́n ń yà nù sàárè àmọ́ ahaduhuma anábìlẹ̀ rí àkọ́kọ́ nù wọn fàkànà yamshi bin namima olófòfò nígbà wà láyé àti olófòfò di àánú sàárè kó tó kàn di àlìkìyàmà. Alaba bá ti yé ń pọ ọ̀rọ̀ yìí lánàá káwé lónìí náà ebi òfófó yẹn pààyàn èèyàn sì ṣòfófó kò yóò yàn kí lọ pa òfófó tì sí ìnùtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ fún mùsùlùmí òníkọjọ́ ló fòfò ẹ wo ìdá anabi wa muhammad sallallahu alaihi wa sallam wí anabi ní ntí wọ́n ń jẹ wọ́n ń yá sí iye ìsìn tó le téèyàn pa òfófó tì kí lọ́nà yàn òsùn jẹ́ ọmọ béèrè lára pé ẹ̀ màdí ìṣòfófó lónìí kìí pébi rè pààyàn àmẹ́ni ọba ti wá gbà kí ṣètò ni ó lòun lọ́nà bẹ̀ tọ́ ẹ̀sán rẹ̀ ní o fàkànà yamshi bin namima wà á mẹ́lẹ́ àfàrò ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀mọ̀pá méjìlá nàbí yìí àárẹ̀ méjì. وأما الآخر فكان لا يستتر من بوله àìdáyà tá a há fún abu mélòó ẹ̀rí ìpéyìn ó torí ẹ̀ jìyà nù sàárè kejì dánilẹ́bi ní ntòkùntọ́rọ̀ wọn ní o láti ṣe o kí ni wọ́n ń jara kan yìí àti nù sàárè dánilẹ́bi ní èé kí a kíkọ́ ọmọ tàṣíhùn làbọ̀ bá tọ̀ láyọ̀ sátìrú àìdáyà tá a há fún ń tọ̀ lọ́wọ́ yọ máa sọ báwọn ẹgbẹ́ lóde mi ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ọ̀wọ́ owó ni òun tọ̀ sí ìtọ̀ ta sára ń tọ̀ ta sí ṣòkòtò ìjọ fi kírun alájí fàyànù sáré mi o tọ́ ọmọ bí nature ọ̀hún ti rí gbá ó sì kú nǹkan tí ó jáde o kì í jáde tán o ọwọ́ sáré pé ọdún kan mi ni ọdún kan mi ni ọwọ́ sọ̀kòtò lè bẹ́ẹ̀ ńlọ fi yókù kírun nínú tí fàyà nù sàárè ni o ẹ dákun eléyìí náà kí lọ náàyà kò náàyà lówó kò náàyà ní agbára kan àmọ́ bí èèyàn bá ti máa ń tọ́ yẹ ẹ nǹkan kínkìnkín lòun ó pè é ànábi ní bala ìnáwó ẹbí lọ́dọ̀ Ọlọ́run tó tóbi ni o ǹjẹ́ ó fàyà fún yàn nù sàárè ni o lọ́kọ́ wa nù yà sàárè o. متفق عليه حديث إلينا جريد وان عندنا صحيح البخاري عندنا صحيح الإمام مسلم بلو سبحانه وتعالى àti méjèèjì yàtọ̀ míì náà nù tí ó fa ìyà fún yàn lọ́nkọ́sọ wa bẹ́ẹ̀ o. wasalilahuma wasalim wa barika ala nabiyina muhammad wa alihi wa sahbihi ajma'in.